نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن خير الحديث كتاب الله وخر الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته قال الشيخ محمد بن أبو وهاب رحمه الله الثاني من جعل بينه وبين الله وسائطا يدعوهم ويسألهم وفي رواية ويسألهم الشفاعة ويتوكل عليهم كفر إجماعا أدركم الله وباء الله سبحانه وتعالى أترى صلاة فندوى محمد صلى الله عليه وسلم a máa tẹ̀síwájú lórí àyọkà àti àlàyé láti inú tíra nawaqidul islam èyí tí asheikh muhammad bun abdul wahab tí wọ́n ṣe rahimahullah abẹ́rẹ́ ọba allah subhanahu wa ta'ala kó ṣe àlékún ìmánì fún wa àti àlékún àgbọ́yé kọ́lọ́kù fi tàwa lọ́rẹ. ní tẹ̀síwájú lórí tírà wa yìí àbí síwájú kí a tó tẹ̀síwájú a ti sọ fún wa wípé àwọn nǹkan tí máa ba Islam tí wọ́n jẹ́ ìsọ̀rí wọn mẹ́wàá ni tí àfa wa yìí tí wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ a ti ka alákọ̀ọ́kọ́ ìjà rẹ̀ ní tí ó lè sọ fún wa nǹkan àkọ́kọ́ tí àfa wa tí wọ́n dá èyí kó máa ń ba ìsìláàmù jẹ́ ìjà rẹ̀ ní tó lè sọ fún wa náà ẹ̀yà jazakumullahu khayra ashirku fi ibadati llahi tààlà garen tó lè tu fún wa kí ni ìtumọ̀ rẹ̀ garen tó lè tu tó lè sọ ìtumọ̀ ẹ̀ fún wa gbogbo wa náà ni a wá ní ọ̀sẹ̀ tí ó lọ káre ṣàlàyé fúnra wa àṣírìkú fẹ́ ìbádàtì lọ wà náàkìdú alẹ́ awwal min nàwákìdí alìsílámù kí ni túmọ̀ ẹ́ a máa wá akẹgbẹ́ fún ọlọ́run níbi ìjọsìn bẹ́ẹ̀ ni jazakumullahu khairan. ẹlẹ́ẹ̀kejì tí a kà ní èní ká máa kàtẹ́ lẹ́yìn àwa tí a bá mú síra wa tá a bá sì mú síra wa náà nìyí. كلمات لين الثاني من جعل بينه وبين الله وثائق يدعوهم ويسألهم ẹgbà wa míì ó mú wá pé wayas'aluhumu shafa'a wayatawakkalu alayhim kafara ijma'an الثاني من جعل بينه وبين الله وثائق يدعوهم ويسألهم الشفاعة ويتوكل عليهم كفر إجماعا الثاني من جعل بينه وبين الله وفائق يدعوهم ويسألهم الشفاعة ويتوكل عليهم كفر إجماعا أفواني àfáàní yẹn ni wípé nǹkan ẹlẹ́ẹ̀kejì tí máa ba ìsìláàmù jẹ́ ní bíbàjẹ́ lódidi tí ìrun ààwẹ̀ zaka ọrẹ hajj dáadáa ìjọsìn gbogbo ohun tí yẹn ti ṣe tá a ti tì síwájú nínú àwọn iṣẹ́ olóore tí gbogbo ẹ̀ máa bàjẹ́ mọ́ni lọ́wọ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì tó lè fa sábà bí kélé yìí kó ṣẹlẹ̀ sí ni kọ́lọ́ kó ṣọ wa kúrò níbẹ̀ àfáà ní òun náà ni wípé men ẹnikẹ́ni yálà ọkùnrin àbí obìnrin arúgbó àbí omidan àáfà àbí ọmọ kéwú ìmáàmù àbí ìròyìn anybody kó wulẹ̀ kó jẹ́ ja'ala baynahu wa bayna Allah ẹnikẹ́ni tó bá fi sí àárín rẹ̀ àti ọlọ́run ó fi sí àárín rẹ̀ àti ọlọ́run ìyẹn ni wípé ọkùnrin kan àbóbìnrin kan tó fẹ́ sin ọlọ́run ó wá fi nǹkan kan sí àárín rẹ̀ sọ́lọ́run wàsá ìtọ̀ tá a máa ń pè ní wàsá ìtọ̀ wàsá ìtọ̀ òun ni tá a lè pè níbi alárinà intermediaries àwọn olùgbanilà àwọn olùgbèjẹ ẹni àwọn olùkúni olùrànilọ́wọ́ man ja'ala baynahu wa bayna Allahi wasa'iqa ó lẹ́nikẹ́ni tó bá fi sí àárín rẹ̀ àti ọlọ́run wasa'iqa àwọn nǹkan kan àwọn olùgbani àwọn olùlani àwọn olùgbéni níjà àwọn olùrànilọ́wọ́ yálà àwọn nǹkan náà wọ́n jẹ́ àwọn èèyàn bí àwọn àfa àwọn ṣéwù àwọn ìmáàmù àwọn àlééfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbójẹ́ nínú àwọn ẹranko àbójẹ́ nínú àwọn àlùjọ̀nú. No àbójẹ́ nínú àwọn màláíkà òun tọ̀hún ó wá fi àwọn ẹni yìí ó fi sí àárín òun àtọlọ́hun ìgbà tó wá fi tó wá ṣe bẹ́ẹ̀ yẹ̀dùrúhùm kì í ṣe pé ó kàn fi àwọn nǹkan wọ̀nyí sáàárín òun àtọlọ́hun lásán bí ìbá ṣe yí pé yẹ̀dùrúhùm ìyí máa pè wọ́n a máa pè wọ́n ìyí máa fún wọn ní ògo tá a máa fún wọn lọ́hùn ìyí máa fún wọn ní ẹ̀yìn tá a máa fún wọn lọ́hùn ìyí máa fún wọn ní ìjọsìn tá a máa fún wọn lọ́hùn yẹ̀dùrúhùn àbí wọn a máa gbé bùkátà rẹ̀ lọ sọ́dọ̀ àwọn nǹkan náà kóhun lè kí nǹkan náà lè bá díyá látara wọn wayas aluhum àbí a máa wá béèrè lọ́wọ́ wọn ní tó dá sí pé kò sẹ́ni tá a gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ rẹ̀ àfọlọ́hun nìkan a máa wá bi wọ́n yóò máa tọrọ lọ́wọ́ wọn ẹ ṣe báyìí fún mi ẹ là mí Muhammad gbà mí ibrahim lami sehu dabalatoro sànú mi sehu tọlamanki semi lóore wàyẹsẹ aluhum a máa wá tọrọ lọ́dọ̀ wọn owó ni mo fẹ́ ọmọ ni mo fẹ́ ọkọ ni mo fẹ́ aya ìfọ̀kànbalẹ̀ àgbéga níbi iṣẹ́ ìlọsíwájú a tọrọ nǹkan oríṣiríṣi nínú ẹgbàá wa míì àfáàní wayas'aluhum ash-shafa'a ìmọ̀ tọrọ ìṣìpẹ̀ yẹn ni pé ẹ̀yin èèyàn yìí ẹ bá mi bẹ ọlọ́run kọ́lọ́run kó ṣe mí lóore ẹ bá mi bẹ ọlọ́run kọ́lọ́run dáríjì mí bàbá mi tó ti kú ẹ má sùn lọ́rùn òkú abiyamọ kì í sùn lọ́rùn ẹ bá ń bẹ ọlọ́run kọ́lọ́run kó kẹ́ mi mi tó ti kú ẹ̀bá ń bẹ ọlọ́run kọ́lọ́run kó ṣàánú mi so yóò mọ wá dájú àwọn bùkátà rẹ̀ a máa dájú ẹ̀kọ́ ọlọ́run ọba allah subhanahu ẹ̀ sí a máa dájú ẹ̀kọ́ wàsáìtù àwọn kan tí ń bẹ láàrin rẹ̀ sọ́lọ̀ a máa dájú ẹ̀kọ́ wọn bó ti ẹ̀já sí wípé ọlọ́run náà ló gbà pé yóò ṣàánú òun ṣùgbọ́n gbà yìí pé òun ò lè dí ọ̀dọ̀ ọlọ́run àfi láti ipasẹ̀ àwọn intermediaries yẹn àfi láti ipasẹ̀ àwọn èèyàn tí ń bẹ láàrin òun sọ́lọ̀ wayatawakkalu alayhim òun tọ̀hún ó wá ń gbára lé àwọn wàsáìtù wàsáìtù wàsáìtù òun ni àwọn nǹkan tí yẹn gbé sáàrin èèyàn sọ́lọ̀ nínú àwọn àfáà nínú àwọn wòlíì nínú àwọn ẹni rẹ̀ àbáwọn ẹni bí àbáwọn màláíkà àbáwọn àlùjọ̀nù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ léyìí tí ó sì gbọdọ̀ wáyé fún mùsùlùmí àìṣe bẹ́ẹ̀ wayatawakkalu alayhim òun tàn wá ń gbára lé àwọn nǹkan wọ̀nyí káfàrọ̀ ó mà ti di kèfèrí umu náà ti di kèfèrí sísà náà ti di kèfèrí àáfàá náà ti di kèfèrí ìmáàmù náà ti di kèfèrí ìyẹn lẹnikẹ́ni tó fi nǹkan sí àárín òun àtọlọ́run ọba rẹ̀ kó sì ń gbára lé nǹkan náà ìjìmáàn ìjẹ́ kèfèrí rẹ̀ yìí gbogbo ẹnu àwọn àfẹ́ẹ̀sìn ló kò lé lórí kò sí apá. ṣé ìtumọ̀ yẹn ṣó yé wa náà lẹ́ẹ̀kan sí i àfáàwa ní àtàní nǹkan tí máa ba ìsìláàmù jẹ́ ẹlẹ́ẹ̀kejì mẹ́ńdáàlà ẹnikẹ́ni tó bá fi lè gbé kalẹ̀ bainahu wa baina Allahi láàrin òun àti ọlọ́run ọba rẹ̀ wàsá ìtọ̀ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn alárinà àwọn olùgbani àwọn olùgbáralé àwọn olùlani àwọn olùgbéniníjà àwọn olùṣàánú ẹni nínú àwọn èèyàn nínú àwọn màláíkà nínú àwọn àlùjọ̀nú nínú àwọn nǹkan míì tí ó lẹ́mìí yẹ̀dẹ̀rúnwom ó wá ń pe àwọn nǹkan náà ó ń pe orúkọ wọn ó ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ wọn ó ń pe orúkọ wọn ó ń fún wọn ní ẹ̀yìn tó tọ́sọ́lọ́hún ó ń gbé wọn tóbi wàyẹ̀sàálùhùn bẹ́ẹ̀ ló ń béèrè lọ́wọ́ wọn ìyí máa gbé bùkátà rẹ̀ lọ sí ọ̀dọ̀ wọn wàyẹ̀tẹ̀wákẹ́lù àlẹ́yìn àbówágbára lé wọn ó fara tì wọ́n ó fẹ̀yìn tì wọ́n ó da ẹ̀mí dé wọn ó da ọkàn dé wọn káfàrọ̀ ìjìmá àn ẹni yẹn ti di tèfèrí yẹn ni wípé ìsìláàmù rẹ̀ ń kọ́ ó ti bàjẹ́ eléyìí òun ni nǹkan ẹlẹ́ẹ̀kejì tí máa ba ìsìláàmù ẹni jẹ́ kọ́lọ́n kó ṣọ wa ń bẹ̀. obìnrin kan rojọ́ ẹ̀dẹ́ ká farabalẹ̀ náà èyí tí àfa àwa tí wọ́n sọ fún wa yìí a rí wípé ọ̀rọ̀ ńlá ni haramu ni èèwọ̀ ló jẹ́ lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin láti lè fi dáàbò bo ìsìláàmù wa. a gbọ́dọ̀ ní akẹgbẹ́ sọ́lọ́hun a gbọ́dọ̀ ní olùgbáralé míì lẹ́yìn ọlọ́hun kò sẹ́ni tí a máa pè tá a máa sìn àfi ọlọ́hun ọba Allah kò sẹ́ni tí a máa dájú bùkátà wa lọ sọ́dọ̀ rẹ̀ àfi ọlọ́wọ́n ọba Allah ọlọ́wọ́n ọba ní iyyaka na'budu wa iyyaka nasta'in eléyìí òun ni àdéhùn tá a bọ́ lọ́wọ́n ọba gbé anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú sahih al-bukhari anabi ní ọlọ́wọ́n ọba sọ pé tẹ́rú bá ní ìdàkọ́lá àbùdí alhamdulillah tẹ́rú bá sọ bẹ́ẹ̀ alhamdulillah rabbil alamin a ní hamadani àbùdí ẹrú mi ó yìn mí ó fògo fún mi maliki yawmiddin arrahman arrahim ọlọ́run ọba mi ọlọ́run máa ní ẹrú mi yìn mí ó fògo fún mi maliki yawmiddin. ẹrú mi yìn mi ó fògo fún mi tó bá ti wá sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan láàmà sìn ọ̀dọ̀ rẹ nìkan ṣoṣo láàmà wá ìrànlọ́wọ́ àti ìkúnlọ́wọ́ ọlọ́run bó sọ yìí pé hàdà bayni wa bayna abdi yẹn ni wípé ẹrú mi ó ti múlẹ̀ pẹ̀lú òun ọlọ́run ó ti gbé àdéhùn pẹ̀lú òun ọlọ́run kí làdéhùn náà àdéhùn náà ni wípé alla na'buda illa iyya a gbọ́dọ̀ sí ẹnì kan àfi ọ̀lọ́ eléyìí ni tí àfa wa tán sọ fún wa wípé kò tọ́ fún wa ká wá ní ẹnìkan láàrin wa tọ́lọ́hún lókùngbà tọ́lọ́hún bá kú ti yọ̀ǹda wa ká la ẹnu wa ká pe orúkọ ọlọ́hún nígbà kí ìgbà tá a bá fẹ́ pe ọlọ́run nígbà gbogbo ká dájú bùkátà wa tó ọ̀dọ̀ ọlọ́run ọba lọ ọlọ́run ọba ní ud'uuni ọlọ́run ní ẹ pè mí ẹ pè òun ọlọ́run ọba nìkan astajibu lakum ọlọ́run ní màá dá yín lóhùn tẹ́ ẹ bá pè òun ọlọ́run ọba nìkan innal ladhina yastakbiruna an ibadati ọlọ́run ní dájú àwọn tí wọ́n á máa ṣe ìgbéraga wọ́n á máa ṣe kọ́ńtíkọ́ńtí wọ́n á máa ṣe mótómótó níbi ìjọsìn fọ́lọ́hun nìkan ṣoṣo sayadkhuluna jahannama dakhirin ọlọ́run láwọn ẹni yẹn tó máa fi lè kú lórí ẹ̀ wọ́n á wọ iná jahannama wọ́n á sì máa bẹ́ẹ̀ lọ ni òsì ti tọ́ fún wa àwọn obìnrin náà a gbọ́dọ̀ bọ́lọ̀ wa orogún ní òfin tọ́ fún wa a gbọ́dọ̀ ní nǹkan kan láàrin wa sọ́lọ́hún kò tọ́ bó ṣe wulẹ̀ kó mọ̀ la ẹnu rẹ kó o pe ọlọ́run gbára lé ọlọ́run nìkan dájú bùkátà rẹ lọ́sọ́dọ̀ ọlọ́run nìkan ọba tó ń gbọ́ gbogbo ẹ̀ ní ó ní kápá gbogbo ẹ̀ kò sí ń ta gbé tọ́lọ́run tọ́lọ́run ọbọ̀ ò ní kápá àti lè ṣe anabiwa muhammad sallallahu alayhi wa sallam oni man lam yas'alillaha yaghdab alayhi ó lẹ́nikẹ́ni tí kì í bá béèrè lọ́wọ́ ọlọ́run ẹnikẹ́ni tí kì í bá gbé bùkátà rẹ̀ lọ sí ọ̀dọ̀ ọlọ́run yaghdab alayhi ọlọ́run ó mọ̀ bínú sí afọ olóni kankanrin ó ní allahu in tarakta su'ala ó ní ẹ̀rí ọlọ́wọ́n ọba máa bínú in tarakta su'ala tá a bá kọ̀ tá a wa ọlọ́wọ́n ọba adam shi na yaghdab ẹ̀rọ máa dáná tẹ́ ẹ bá ń bi ọmọ ma tẹ́ ń béèrè lọ́wọ́ gbogbo gbà wọ́n mọ̀ bínú àmọ́ ọlọ́wọ́n ọba kì í bínú ẹ̀mí sọ nínú àwọn wọ́n ní wàsálì lẹ́bì ẹ máa béèrè lọ́wọ́ ọlọ́run ẹlẹ́bì àbùwábùhù láàtòkù lákò ọba tó dá sí pé gbogbo ilẹ̀kùn rẹ̀ ilẹ̀kùn kẹ́ rẹ̀ ilẹ̀kùn àánú rẹ̀ ilẹ̀kùn gbígbàdúrà rẹ̀ láàtòkù lákò ọlọ́run ọba òkè ń tì í ó wà ṣíṣe ilẹ̀ so kò tọ́ fún obìnrin kankan kò tọ́ fún màmá kankan kò tọ́ fún ìyá kankan. kò tán fún ọmọ kan èyí ó wù kóbìnrin náà kó jẹ́ àfáà lóbìnrin ni ọmọ lóbìnrin ni ó ti lọ́kọ ni kò tí ì ni ó ti ni kò tí ì bímọ ni àdánwò ṣẹlẹ̀ sí ni kò sádánwò ni a gbọ́dọ̀ ní nǹkan kan láàrin wa bí èèyàn kan mọ̀ wá pé léyìí tó dájú tọ́lọ́run ló yẹ ká dájú bùkátà wa lọ a gbọ́dọ̀ ní màlẹ́kà kan láàrin wa sọ́lọ́run léyìí tó yẹ pọ́lọ́run ọba nìkan la gbọ́dọ̀ dájú bùkátà wa tọ̀lọ́ so oríṣiríṣi àwọn èèyàn náà ń bẹ àwọn èèyàn kan ń bẹ wọ́n gbé àwọn èèyàn kan kalẹ̀ láàrin wọn sọ́lọ́run àwọn èèyàn kan gbé àwọn màlẹ́kà sáàrin wọn sọ́lọ́run àwọn èèyàn kan gbé àwọn àlùjọ̀nú láàrin wọn sọ́lọ́run àwọn èèyàn kan gbé àwọn ọkọ wọn ìran èèyàn láàrin wọn sọ́lọ́hún nínú àwọn obìnrin gbogbo eléyìí ìran ẹbọ ni tí mùsùlùmí tá a gbọdọ̀ kó sínú ẹ̀ kí islam wa kó má bàa bàjẹ́ ọlọ́ba allah subhanahu wa ta'ala nínú alukur'an al-karim ọlọ́ba sọ yìí pé. يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير ọlọ́run ni الليل في النهار léèlẹ̀ fi nàá ọlọ́run ni nínú agbára òun a máa ti òru bọ̀ ọ̀sán wàyí ó lè ju nahara fi lè òun a sì máa kí ọ̀sán bọ̀ òru ẹwà sùtà wàyí a rí pé nínú òru ló ti jáde nínú òru òun ni ó ti jáde àsìkò tá a wà yìí bẹ́ẹ̀ náà ni ọ̀sán tá a ń lò lọ yìí òru ó jáde láti inú rẹ̀ allahu akbar wa sakhkhara ash-shamsa ọlọ́run nínú kápọ̀ òun ọlọ́run agbára òun ọlọ́run òun tẹ oòrùn àti òṣùpá òun tẹ méjèèjì rì ó tẹ̀ wọ́n rì débi wípé kullu yajri li ajalin musamma ìkọ̀ọ̀kan nínú wọn ni lọ máa ní àsìkò àti ààyè ń pa wọ́n láṣẹ lọ oòrùn kì í òṣùpá kì í pàdé oòrùn àsìkò tá a wà nísìnyí àsìkò àsìkò oòrùn ni tó bá yá a ní rí oòrùn mọ́ òṣùpá ni ó gbàta tó bá tún yá òṣùpá náà ó kúrò ńlẹ̀ oòrùn ó tún gbàta èyí tá a bá fi ń rí òṣùpá tó ń wá síta ní àsìkò oòrùn àbá rí oòrùn ó ń yọ ní àsìkò òṣùpá kámọ̀kọ́ lọ́wọ́n bá ń bínú anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní iná ṣẹ́mṣọ wàlùkọ́mọ́r ó ní ẹ̀rí oòrùn àti òṣùpá láàyà ń kọfí fẹ́ẹ́ni lè mọ́wútí ahadin wala li hayati àwọn méjèèjì wọn ò kí ń kọlura wọn látara pé ẹ àfa kan ló kú ọba ìlú kan ló kú ṣéwù kan ló kú àbítọ̀ wọ́n ti bímọ kan ìyẹn ló fà á tá a fi ní tán pè ní eclipse eclipse òun ni pé oòrùn àtòṣùpá wọ́n ń ju àsìkò mọ́ra wọn lọ́wọ́ arábìnrin rárá o tẹ́ bá ti rí òṣùpá àti oòrùn tí wọ́n ń du àsìkò mọ́ra wọn lọ́wọ́ kì í ṣe kó tọ́ka sí pé wọ́n bí ọmọ ńlá kan ẹnìkan ti kú òní ara o eléyìí ó ń tọ́ka sí ìbínú ọlọ́run lẹ́yìn lórí fàyídà arọ ayélujára mọ́ ọ̀hún mẹ́ àbábìnrin tẹ́ bá ti wá ń rí méjèèjì tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ oni fas'au ila al-masajid gbogbo yín tọkùnrin tóbìnrin yín ẹ máa sá lọ sí mọ́ṣáláṣí wa sallu kẹ́ẹ̀kínú fọlọ́hún wastaghfiru la kẹ́ẹ̀sì tọrọ tuntun bá lọ́sọ́dọ̀ ọlọ́run kẹ́ẹ̀ wá àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run wa tasaddaqu kẹ́ẹ̀sì tọrẹ. tún ìpínlẹ̀ òní pé oòrùn àti òṣùpá oníkálukú ló ní ààyè títí ẹ̀ àti àsìkò títí ẹ̀ tí máa ń lọ tí máa ń bọ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ dáálíkùmùlọ́hù rọ̀bùkùm ọlọ́run ọba ní òun ọlọ́run ọba yín lòun ṣe léyìí bẹ́ẹ̀ ni òun lòun mú dúdú jáde nínú funfun òun mú funfun jáde nínú dúdú òun náà lòun pàṣẹ kí oòrùn àti òṣùpá tí wọ́n máa lọ ní àsìkò ìkíní kọ̀ọ̀kan wọn lẹ́hùn mọ́lùkù ọlọ́run ní gbogbo ìkápá ilé ayé lórí àwọn èèyàn lórí àwọn àlùjọ̀nú lórí àwọn ẹranko lórí tó mí àti tí ò mí lẹ́hùn dominion sovereignty ìkápá ìdarí ìdá nǹkan ìṣe nǹkan bó ṣe wuyàn ọlọ́run ní kò sẹ́ni tó ní òun ọlọ́run bá nìkan lòun ní òun ló ní ìkẹ́ lọ́wọ́ òun ló ní àánú lọ́wọ́ òun ló ní ìjìyà lọ́wọ́ òun ló ní owó lọ́wọ́ òun ló ń fúnni lówó òun ló ń fúnni lọ́mọ òun ló ń fúnni lọ́kọ òun ló ń fúnni láyà òun ló ń fúnni ní ìfọ̀kànbalẹ̀ làwòlì mọ́líkù ọlọ́ni gbogbo ìsápá kò sẹ́ni tó ní àfọwọ́n lọ́ba Allah wàlẹ̀dínà tẹ́dùrúnà mi dùúni ọlọ́ni kẹ́ wá gbọ́ o ẹ̀yin èèyàn kan tó dá sí pé àwọn nǹkan míì lẹ́ ń pè lẹ́yìn ọlọ́run àwọn nǹkan míì lẹ́ ń kì lẹ́yìn ọlọ́run àwọn nǹkan míì lẹ́ ń gbógo fún lẹ́yìn ọlọ́run àwọn nǹkan míì lẹ́ ń jìrẹ́ bẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run lẹ́ ń wá bùkátà lọ́dọ̀ wọn yàtọ̀ sí ọlọ́run ọlọ́run ní gbogbo ń ń pè lẹ́yìn ọlọ́run ma yamlikuna min qitmir olóòní aláwọ̀ ní kọ̀ọ̀kan nínú wọn wọn ò ní kápá wọn ò lágbára in fact wọn ò lè kọ̀ǹtró tá ń pè ní kìtmír kí là ń pè ní kìtmír kìtmír tẹ́bá ti délé kẹ tíráyẹ̀ nítorí wọn pè bẹ́ẹ̀ ẹ mọ̀ kìtmír ẹ̀ra dèbídùn déètì èso dèbídùn tá ń pè ní sọmọ́kà tẹ́bá ti rà á rí i pé tó bá yẹ pé dry dry one lẹ́bàrà yẹn ló kọ́ mọ̀ dáadáa tá a fi mọ́ sínú èso dèbídùn ara rẹ̀ máa brown ẹ là á tẹ́ ẹ bá ti là á ó ní kóró kóró kan bẹ nínú ẹ̀ síìdì kan bẹ nínú rẹ̀ ṣẹ́rí síìdì yẹn síìdì yẹn ní èpo ó ní èpo èpo lára èpo yẹn nìyí ó fẹ́lẹ́ ó máa ń wáìtì báyìí ó fẹ́lẹ́ gan ó máa ń wà lára síìdì. ìdàbí ìdẹ̀nì yìí ó lè wà lára dèbìtì gan nígbà tẹ́ ẹ bá là á ṣùgbọ́n mọ́tọ́là máa ń wà lára síìdì yẹn èpo ẹ̀ náà ń pè ní ọlọ́run ní gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń sìn tí wọ́n ń pè tí wọ́n ń porúkọ wọn tí wọ́n ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ wọn lẹ́yìn òun ọlọ́run yálà àwọn èèyàn ní nǹkan tí wọ́n ń pè yìí ni àwọn àlùjọ̀nú ni àwọn màláìkà ni igi ni gbogbo jẹ́ ma yamlikuna min qitmir ọlọ́run ní wọn ò ní kápá lórí qitmir láti lè múrú qitmir wa yẹni pé agbára wọn so weak débi wípé wọn ò lè produce qitmir allahu akbar ẹ wò dèbí dùn ẹ rí pé nínú tọ́lá wọn bá dá tó kéré tó kéré jù nínú àwọn tó nínú àwọn tọ́lá wọn bá dá tó kéré dèbí dùn jẹ kan date tí bá ma déètì àbí tá mọ déètì èso mọ́tà ló máa ń pè é ẹ̀rù kó kéré àbí òkéré bó ṣe wá kéré òun nì nǹkan kan tó tún wá ń bẹ nínú rẹ̀ tó tún wá fẹ́lẹ́ ó fẹ́lẹ́ gan ó fẹ́lẹ́ ju pépà lọ ọlọ́run ní àwọn tó ń sin ṣògo ni àwọn tó ń sin ọya ni àwọn tó ń pe ṣéwù ni àwọn tó ń pe ìmáàmù ni àwọn tó ń pe àléfà kan ni àwọn tó ń pe mọ̀lẹ́kà ni wọ́n ń pa ànábì kan ni ọlọ́run ní gbogbo nǹkan tí wọ́n ń pè yìí wọn ò ní kápá kí wọ́n dárò tó tó déédéé kìtìmín Allahu akbar jẹ̀mọ́ ẹni tí ò ní kápá lórí kìtìmín tí ó láwà ní kó fún wa lọ́mọ ẹni tí ò ní kápá lórí kìtìmín tí ó láà kó fún wa lówó ẹni tí ò ní kápá lórí kìtìmín tí ó láà kó fún wa ní kó fún wa ní ìfọ̀kànbalẹ̀ ṣé ẹni tí ò lè dárò kìtìmín láwà sọ fún wa kó kó fún wa lẹ́mìí gbogbo ọlọ́run ní máa yẹ múlẹ̀kúnà mi kìtìmíìr ọlọ́run ní àwọn kan tí wọ́n ń sìlẹ́yìn wọn lọ́wọ́ báyìí wọn ò ní kápá ní dèédé kìtìmíìr. إن تدعوهم لا يسمعون دعاءكم ọlọ́run ní tẹ́ ẹ bá pè wọ́n ó ń dájú ọ̀rọ̀ kó àwọn èèyàn tí wọ́n ń sin àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ò sin ọlọ́run. إن تدعوهم ọlọ́run ní tẹ́ ẹ bá pè wọ́n tó pè wọ́n pé pé orúkọ nǹkan náà ṣé jìbìrìlù ló ń sìn lẹ́yìn ọlọ́run pé orúkọ ẹ̀ ṣé muhammad ló ń sìn lẹ́yìn ọlọ́run pé orúkọ ẹ̀ ṣé ṣéwù ẹ̀ tìjáni ni àbíkọ́dìrì jẹ̀láni ni ṣéwù tọ̀lọ̀mọ́ńkì ni ṣéwù jàbàlù tó rò ni ẹni àfáà tó bá ń sìn lẹ́yìn ọlọ́run pé orúkọ ẹ̀ ni pé orúkọ ẹ̀ ni ọlọ́run ni rúhùn ọlọ́run

kò gbọ́ o ọlọ́nilẹ̀ yẹn ti máa ń dùn àkọ́m ọlọ́run ní kò gbọ́n tẹ̀ ń wí ọlọ́run ní tọ̀ wẹ̀lẹ̀ òsẹ́mi rù káàkì àzìm wípé wọ́n ti ẹ̀ gbọ́ káàzìm pé wọ́n gbọ́ mọ̀sẹ̀jáàbù lẹ́kùn ọlọ́run wọn ò lè dá yín lò wọn ò lè fún ní tẹ̀fẹ́ Allahu akbar wọn ò lè fún yín ní tẹ̀fẹ́. ويوم القيامة يكفرون بشرككم ọlọ́run tó bá rí dálé kìyàmọ̀ àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn wọn náà báyìí a máa wá takò yìí ti wáyì kí ló dé tẹ́ fi mú mi ní akẹgbẹ́ ọlọ́run kí ló dé tẹ́ fi sọ mí di alárinà láàrin èmi sọ́lọ́run kí ló dé tẹ́ fi tẹ́ fi ń gbára lé mi kí ló dé wala yunabbi'uka mithlu khabir ọlọ́run ni gbọ́ o òun ọlọ́run bá lòun mọ kọ̀ọ̀kan oníkálukú wa òun sì fún wa nírò ń tà ń ṣe. anábìwá Ibrahim aleyhi salatu wa salam a ti sọ ìtàn rẹ̀ fún wa ẹ̀jẹ̀ ti gbọ́ káàkiri ṣùgbọ́n tó kọ́ríkà lè rán wa létí nígbà tí àwọn bàbá rẹ̀ àti àwọn aráàlú rẹ̀ tí wọ́n fẹ́ lọ ṣe àjọ̀dún wọ́n fẹ́ ṣe àjọ̀dún jáde wọ́n dẹ̀ ní ilé ńlá tí wọ́n kó àwọn òòṣà wọn sí òòṣà ńláńláńláńlá rabiti rabiti rabiti rabiti kéékèèké orí ìrìnàrà ní bẹ́ńbẹ́ tó bàtọ́ wá lọ àná Ibrahim alayhi salatu wa salam ó wá sọ yí pé watallahi àná Ibrahim ní watalla ẹ̀dá kan àwọn kan rojọ́ ẹ̀dá kan tuntun lọ́wọ́ ẹni bá ti rojọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá sọ̀rọ̀ kó má gba ìpè ìpè ọlọ́run sórí ilé ọlọ́run làwọn àyè àìsọ̀rọ̀ mẹ́ àwa ti wà sí ni. àná Ibrahim ní wátàlẹ́yì ó lóun fi ọlọ́run bá ọlọ́run búra làákìdánná asnamakum ba'da antum tuwalluna bidbirin gbogbo àwọn òòṣà yín ìfẹ́ máa rún wọn jégéjégé lẹ́yìn tẹ́ bá ti kúrò tẹ́ ti jáde lọ. nígbà tí wọ́n lọ tán ara ibrahim sì wọ síbẹ̀ ó wá mú àáké act alfas ó mú ó wá bọ́ síbẹ̀ ó wá ń ṣá wọn ó ṣá gbogbo ẹ̀ ó ṣá gbogbo ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ó wá ṣe ní lákù the biggest of them ló wá ṣe kù ó wá fi àáké yẹn kọ lọ́rùn ok nígbà tí wọ́n wá dé wọ́n rí èèmọ̀ tí ibrahim ṣe pé ah ah wọ́n ló destroy àwọn kíní wọn dé lẹ́bù báyìí wọ́n wá mẹ́ni tó ṣe é. wọ́n wọ́n sọ tàló ṣe léyìí tàló ṣe léyìí tàló ṣe léyìí ìtọ́kọ̀ wí ni pé mọ̀nfààlà ha dàbí hàálì àtinà talẹ̀ pa àwọn ọlọ́run wa ẹ ìbéèrè talẹ̀ dìṣọ́ àwọn ọlọ́run wa ta ló kọ́ àwọn ọlọ́run wa létí tó kàn wọn lẹ́sẹ̀ tó kàn lápá wọn tó wò lọ wọn sọ pé ọmọ tó ń pè ní Ibrahim yẹn ni wọn mú Ibrahim dé wọn wá bí wọn ni Ibrahim

kí ló wá mú yín tẹ̀wọ́n sí tí ò lè sọ̀rọ̀ èyí tí ò lè gbọ́rọ̀ èyí tí ò lè ṣe yín lóore tí ò lè ṣe yín láǹfààní tí ò lè kó nira bá yín eléyìí wọ̀nyí wọ̀nyí pé ọlọ́run nìkan oníkásìn ọlọ́run nìkan ṣoṣo òun nìkan lágbọ́dọ̀ máa sìn nínú àyà mi ọlọ́run wà tẹ́kẹ́dú mi dùn níhì áléá ọlọ́run ní àwọn èèyàn kan wọ́n ní àwọn ọlọ́run míì tí wọ́n ń sìn مؤثر لا يخلقون شيئا وهم يخلقون àwọn kan tí wọ́n sìn yìí لا يخلقون شيئا wọn ò lè dá nǹkan kan bó ṣe olè kó kéré mọ́ وهم يخلقون kódà àwọn gangan fún ara wọn náà nìyí ẹ̀dá ni wọ́n ọlọ́run ló dá wọn àbí ọlọ́run ló dá wọn. ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا àwọn nǹkan tí wọ́n sì lẹ́yìn ọlọ́run ọba yìí wọn ò lè kónira bá ara wọn bẹ́ẹ̀ sì ni wọn ò lè ṣera wọn láǹfààní. wala yamlikuna mawtan wala hayatan wala nushura. bákan náà wọn ò ní kápá kéèyàn máa kú wọn ò ní kápá kéèyàn máa bẹ lọ gbére kódà wọn ò ní kápá láti gbéra wọn dìde. eléyìí mọ̀ yìí wáyé pé kò tọ́ fún wa yálà obìnrin tí ò ti lọ́kọ obìnrin tó ti lọ́kọ ká sì fi kọ́ àwọn ọmọ wa pé a gbọ́dọ̀ gbára lẹ́nì kankan àfi Allah a gbọ́dọ̀ gbé bùkátà wa tọ́yìn kankan lọ àfi Allah òun là máa ń pè bùkátà méjì ló ń bẹ bùkátà kan ń bẹ ọmọ èdè ènìyàn láti lè ṣe irú èèyàn ni kò tá a bá gbé tọ èèyàn lọ bí àpẹẹrẹ irú ṣe wà ẹ náà ẹ̀ bùkátà torí pé ó lè ṣe é á sì gbẹnu àbí o ní àmúmù ẹ bá mú kínní àdàbáyà mu ẹ bá ń gbé báàgì mi ó lè ṣe é nìyẹn so eléyìí ó ń bẹ níkapá ji, bùkátà ẹlẹ́ẹ̀kejì òun ni tí ò sí níkapá ẹ̀dá kankan àfọ̀dọ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa òun náà ni kéèyàn ṣe oríire kéèyàn jó lóríire ẹ̀dá láyé abilal kò sẹ́ni kò sí lọ́wọ́ ẹni kankan àfọ̀dọ̀ ọlọ́run àbí kíyàn jẹ́ kíyàn máa wá kíyàn wá àgbéga ìtẹ̀síwájú nílé ayé ọwọ́ ọlọ́run ọba nìkan ló wà kíyàn lówó kíyàn lọ́mọ kíyàn lálùbáríkà kíyàn ṣoríire gbogbo eléyìí kò sẹ́ni tá a máa gbé tọ̀ lọ àfọ̀dọ̀ ọlọ́run ìdáàbòbò ká má ti kú kálàáfíà máa kó jẹba nígbèésí ayé ẹni kò sẹ́ni tá a wà lọ sọ́dọ̀ rẹ̀ àfi ọ̀dọ̀ náà bá Allah subhanahu wa ta'ala ẹ wá rí ẹ mọ̀ òun náà ní wípé tẹ bá dẹ́ nìkan nísìnyí tó ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run á sọ fún yín pé òun ò sìn wọ́n o àfa ìṣàásùn umu ìṣàásùn wọn o tẹ bá dáwọn oníṣàngó ẹni kí ló dé tán fi ń sin ṣàngó wọn aláwọn ò sin ṣàngó wípé àwọn kan fẹ́ kí ṣàngó kó sún àwọn sọ́dọ̀ ọlọ́run àti àwọn fẹ́ lo ṣàngó as an intermediary lọ́sọ́dọ̀ ọlọ́run bá ní torí pé àwọn ò lè dé ọ̀dọ̀ elédùmarè àyàfi nípasẹ̀ ṣàngó tó bá rí bẹ́ẹ̀ àwọn fún ṣàngó ní àwọn ìjọsìn kọ̀ọ̀kan kó lè bá a lè mú àwọn dọ́dọ̀ elédùmarè nítawọn bá ń fẹ́ àwọn ó sọ fún ṣàngó ṣàngó wàá gbé lọ eléyìí ni gbàgbọ́ ọlẹ yorùbá wọn ò kì í sí Ṣàngó o wọn èé sí Ọya o wọn èé sí Tẹ̀pẹ̀ná o wọn èé sí ìbùnúkó o àwọn kan wọ̀nyí wọ́n á sọ pé báwọn ò kì í sìn wọn wípé àwọn tí wọ́n ṣe àkàsọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run ni ó kéé eléyìí ni táfà wa sọ fún wa wípé nǹkan ẹlẹ́ẹ̀kejì tí máa ń ba ìsìláàmù ẹni jẹ́ òun náà ni man ja'ala ẹnikẹ́ni yálà ọkùnrin àbóbìnrin ó gbé kalẹ̀ bainahu wa bainallahi wasa'if láàrin òun àtọ́lọ́wọ́n bá rẹ̀ àwọn akẹgbẹ́ àwọn olùgbáralé àwọn nǹkan kan nínú èèyàn nínú àjọ̀nú nínú ẹranko nínú màláíkà yad'uuhum ó ń pè wọ́n ó ń tọrọ kan lọ́dọ̀ wọn wa yas'aluhum ó dẹ̀ ń tọrọ kan lọ́dọ̀ wọn wa yatawakkalu alayhim ó wá ń wọn ó tàn di christian bá sọ fún yín pé owó òsín jésù kí sọ àbí wọ́n lè èmi ò sí jésù o jésù à èmi ò sí jésù pé but tá a bá wólẹ̀ fún jésù à lè dọ́dọ̀ ọlọ́run tá a bá pe jésù à lè dọ́dọ̀ ọlọ́run yẹ̀ni pé jésù ni connector tó máa connect wa mọ́lọ́run ṣàngó ni connector tó máa connect wa mọ́lọ́run tó dẹ̀ la fi ń porúkọ wọn kí lè fẹ́ sọ ọlọ́run bá yín sọ ní alukùnrin alìkẹ́rì sóra yìí ẹ̀kọ́ lẹ̀. Suratu Zumar, Suratu Az-Zumar, verse 13. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni, ما نعبدهم إلا ليقربونا إلى الله الزلفى ọlọ́run ní tẹ́ bá bèèrè lọ́wọ́ ipé kí ló dé tẹ́bí sí àwọn kan wọ̀nyí wọ́n ní máa ná àbúdúhùn àwọn òsì wọn náà we are not worshiping them ààfin wọn إلا ليقربونا إلى الله الزلفى أكفى كون لك والصدى الله لي الله أكبر ورات يجو أكفى كون لك والصدى الله إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون الله ني كما في لبادة لو تمكروا لا يتك ثم رجال القيامة وما الله با وما òun á ṣe ìdájọ́ lórí àwọn nǹkan ìyapẹnu láàrin wọn inna Allaha la yahdi man huwa kadhibun kaffar ọlọ́run wọn náà bò ní fi mọ̀nà gbogbo ẹnikẹ́ni bá jẹ́ òkùrọ́ tó sì jẹ́ kèfèrí ọ̀tá ọlọ́run ọ̀tá ànábì ọ̀tá Al-Qur'an ọ̀tá súnnà ọlọ́run wọn náà ọlọ́run bò ní fi ròyìn bẹ́ẹ̀ òun ní fi mọ̀nà náà dé fún àwa àwa unserious student tá a máa ń pẹ́ dé tó náà serious èmi ò mọ bí tí serious student mọ tí àfa mọ tí síwájú student dé class fún àǹfààní àwa unserious student inter ní summary last week ajẹ́kọ̀yé wa àwọn nǹkan mẹ́wàá ló ń bẹ tí máa ń bà ìsìlámù jẹ́ alákọ̀ọ́kọ́ ṣé àwọn alákọ̀ọ́kọ́. ẹni eh? ah, eh, tó ń sọ̀rọ̀ látàrọ̀ náà nù àwọn tó pẹ́ẹ́rẹ́ òtún ok àṣírìkú fi ibadatillahi ta'ala ká bá ọlọ́run wá orogún kíyàn bá ọlọ́run wá orogún bá ìsìlámù jẹ. ẹlẹ́ẹ̀kejì tá a kà lẹ́ni ta ló mọ̀ ní àfáàní man ja'ala bainahu wa baina Allah wasa'id ẹnikẹ́ni lóbìnrin lọ́kùnrin tó bá gbé kalẹ̀ láàrin òun àti ọlọ́run ọba rẹ̀ wasa'itọ̀ àwọn olùgbáralé àwọn olùpè àwọn olùbárànlọ́wọ́ lọ́dọ̀ wọn àwọn olùpè wọn yad'uhum ó ń pè wọn wa yas'aluhum ash-shafa'a ó dẹ̀ ń pè wọ́n tí wọ́n bóun bẹ ọlọ́run wọ́n bóun gbà lọ́dọ̀ ọlọ́run wa yatawakkalu alayhim ó wá tún gbára lé wọn káfàrọ̀ ìjìmọ̀ àn nípa ànàkọ gbogbo àwọn àfa islam owó tó àwọn ti kúrò nínú islam fúnà kó ṣe wọn bẹ wa sallallahu ala sayyidina muhammad wa alihi wa sahabihi wa sallam.